àgbéyẹ̀wò ìròyìn lórí yorùbá broadcasting network. ẹ kalẹ́ ìkànnì yorùbá broadcasting network lélẹ́yìí ybn àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa látúmọ̀ àfin láṣálẹ̀ tòní ọjọ́ kejìdínlógún oṣù kẹrin ọdún twenty twenty four ọláyẹmí adéwùmí ni oníròyìn síwájú ẹgbẹ́ àwọn kókó ilé ẹ̀kọ́ fútà ní federal university ti àkúrẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ ìkẹ́kọ̀ọ́ agbègbè lásìkò tá a wà yìí ìyẹn distance learning ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sí í san owó gbà-má-bínú lórí ọ̀nà ti Èkó sí Calabar àjọ EFCC lónìí Ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlógún oṣù kẹrin ti kéde wípé wọ́n wá gómìnà tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Kogi ìyẹn Yàyà Bello lórí owó kan tó sọ pé ó pòórá bí afẹ́fẹ́ ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní kí wọ́n lọ́ọ́ yẹgi fún kọ́lá adéyẹmi àti bátìrì ṣájà kan tórúkọ rẹ̀ ń jẹ́ wàsíù àfọláyàn títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn ilé-ẹjọ́ ní ìlú ìlọrin ti rán àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó tó mẹ́rìnlá ní ẹ̀wọ̀n àjọ tó ń rí sí ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù wọ́n fún akíntẹ̀rìnwá ní wákàtí méjìdínláàádọ́ta forty eight hours kó fi wá fi ara rẹ̀ hàn kí wọ́n tóó di ìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc nípínlẹ̀ Ondo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn yìí náà wà pẹ̀lú wa láṣàálẹ̀ ètò òní tá a bá ti lọ sókè lọ́hùn tá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ la máa fi tó yín létí. ilé ẹjọ́ ti rán arákùnrin kan ní ẹ̀wọ̀n oṣù mẹ́sàn-án látara kíkùnà láti tẹ̀lé òfin ìrìnnà ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí alámòjútó fún ọ̀rọ̀ agbègbè àti omi Tòkunbọ̀ Wahab ṣe fi lóde lójú òpó ayélujára X ó ní Paul ló ṣe àṣemáṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ káì ó lu àwọn òṣìṣẹ́ yìí tó bẹ́ẹ̀ tó sì ṣe wọ́n léṣe lẹ́yìn tí ó kùnà láti tẹ̀lé òfin ojú pópó náà dípò kí ó lo orí afárá níṣe ni ó sọdá ojú òpópónà márosẹ̀ lágbègbè àgbàdo òkè odò tí wọ́n sì dá ẹjọ́ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nínú ilé ẹjọ́ alágbèéká àwọn àjọ ọlọ́pàá ẹ̀ka ti ìkọ̀tún ti rọ́ tó Stanley eshet tí ó jẹ́ ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n twenty nine years ní àgbègbè abáranjẹ ó wọ̀ bá nígbà tí àwọn ọlọ́pàá ń ṣe àkànṣe iṣẹ́ láàrin ìkọ̀tún sí abáranjẹ ní déédéé aago kan òru wọ́n fura sí ọkọ̀ Toyota Yaris kan tí wọ́n sì dá dúró ṣùgbọ́n dípò kí àwọn tí wọ́n wà nínú ẹ̀ kí wọ́n dúró níṣe ni wọ́n fi pápá bora tí wọ́n sì fi ọkọ̀ sílẹ̀ ọwọ́ bà Stanley ṣùgbọ́n àwọn méjì tó kù sá lọ ní báyìí iṣẹ́ ìwádìí ṣì ń lọ lórí àwọn tó kù lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn olùgbé etí ọ̀sà tí wọ́n tó ẹgbẹ̀rún kan níye one thousand ni wọ́n ti jẹ àǹfààní oúnjẹ gómìnà Babájídé Sanwó-Olú láti ọwọ́ alága ìjọba ìbílẹ̀ etí ọ̀sà honourable saheed adéṣẹ́gun bankole oúnjẹ yìí ni ó kálékáko dé gbogbo ìjọba ìbílẹ̀ àti ìjọba ìbílẹ̀ onídàgbàsókè ìpínlẹ̀ èkó láti bu òróró ìtura fún àwọn aláìní ní ìpínlẹ̀ náà gómìnà ṣe eléyìí lẹ́yìn tí ó ṣe ìgbéyàwó ọmọ rẹ̀ láti fi dúpẹ́ lọ́wọ́ mùtúmùwà tí ó ń gbé ní ìpínlẹ̀ èkó amúgbálẹ́gbẹ̀ẹ́ alága etí ọ̀sà ọmọọba adéyanjú tí ó ṣojú alága lu gómìnà babájídé sanwó-olú ẹnu lórí ìrànwọ́ oúnjẹ náà ọlánrewájú ọlátúnjì ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì yorùbá broadcasting network ybn. ẹ káàbọ̀ padà síkànnì yorùbá broadcasting network ybn wáyé múkàlẹ̀ tówó tọmọ tàìkú ti ṣe baálé ọ̀rọ̀ báwo ti máa fún yín lẹ́kùnrẹ́rẹ́ àwọn ìròyìn yẹn láṣálẹ́ tòní àjọ tó ń ṣe àkọsílẹ̀ national bureau of statistics nbs wọ́n ṣe àlàyé wípé owó epo dísù ń ló ti lọ sókè láti eight hundred and forty naira eighty one kobo nínú oṣù kẹta ọdún 2023 sí one thousand three hundred kobo nínú oṣù kẹta ọdún 2024. ọ̀rọ̀ yìí ló jáde nínú àtẹ̀jáde wọn lórí epo dísù nílùú Àbújá lónìí. wọ́n ní oṣooṣù ní ẹ̀kúnwó ìdá mẹ́fà ó lé mọ́kàndínláàádọ́rin six point sixty nine percent tó ń gorí owó epo dísù. wọ́n ní ní ẹkùn gúúsù gúúsù ipe ẹ̀kúnwó rẹ̀ ọ̀hún ló pọ̀ jù lápá ibẹ̀ nítorí wọ́n ti ń tà ní one thousand four hundred and nineteen naira thirty five kobo nígbà tí àárín gbùngbùn àríwá tó jẹ́ pé owó tiwọn ọ̀hún ló wálẹ̀ jùlọ táwọn rà ní one thousand two hundred and thirty naira thirty eight kobo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló sì rí káàkiri wọ́n ní ẹ̀kúnwó tó ń gorí owó epo dísù yìí láàrin ọdún kan ó ti gàgàrà àjọ jamb ti ní kí àwọn agbófinró fi ṣìnkún-òfìn mú àwọn òbí tó bá ní ibi tí wọ́n ti fẹ́ ṣe ìdánwò ìyẹn cbt tí àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ ṣe àjọ náà wọ́n ní àwọn ti ṣe àlàyé fáwọn tó ní ibùdó ìdánwò náà wípé wọn ò gbọ́dọ̀ gba àwọn òbí láàyè níbi ibùdó tí wọ́n ti ṣe àwọn ìdánwò yìí wọ́n ní àwọn ń ṣe ìkìlọ̀ yìí fún gbogbo ẹni tó bá létí kó lè gbọ́ nítorí pé ogun àgbọ́tẹ́lẹ̀ kì tó bá gbọ́n ọ̀jọ̀gbọ́n isiaq olóyedè ó ní gbogbo òbí tó bá lòdì sí òfin yìí ó ní kélé máa gbé o torí wọ́n fi imú kàtà òfin nítorí náà kí kálukú kó so àgbéjẹmọ́wọ́ àjọ tó ń rí sí ìṣòwò ìlú mọ̀kùmọ̀kù efcc ti kéde wípé wọ́n wá gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ kogi ìyẹn yàyà bello wọ́n náwọn wà báyìí pẹ̀lú ẹ̀sùn ìwà jẹbánu nínú àtẹ̀jáde tí wọ́n fi síta wọ́n ní bello òun ni kó wáá ṣàlàyé bí ọ̀rọ̀ owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin bílíọ̀nù ó lé méjì eighty point two billion ṣe hùyẹ́ tó fò lọ o wọ́n ní ẹnikẹ́ni tó bá rí tàbí mọ ibi tó wà kó fi tó àjọ náà tàbí ọ̀gá ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ létí gómìnà tẹ́lẹ̀ yìí òun ni wọ́n ní wọn ò parí mú ṣùgbọ́n tó jẹ́ pé ọwọ́ pálábá wọn ségi wọn ò rí mú o nígbà tí gómìnà ìpínlẹ̀ kogi usman òdòdó tó lọ́ọ́ kí nílé tó sì gbé e jáde pẹ̀lú ọkọ̀ rẹ̀ òdòdó ló lọ sí ilé rẹ̀ nígbà tí àwọn àjọ náà tí wọ́n ń dúró dè é níta láti mú un wípé tó bá ti bọ́ta káwọn fi ṣìnkú òfin gbé e ṣùgbọ́n kẹ́lẹ́ ò lè gbé o nítorí ó tẹ̀lé gómìnà òdòdó bọ́ta nínú ọkọ̀ rẹ̀ ní báyìí wọ́n ti wá kéde wípé wọ́n ń wá a lójú méjèèjì lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ṣe àyájọ́ ọdún mẹ́wàá tí wọ́n ṣe ìjínigbé àwọn ọmọ chibok wọ́n tún ti ṣe àgbàálẹ̀ lydia simon látọwọ́ àwọn ológun ti operation desert sanity kẹta ní àríwá ìlà oòrùn níjọba ìbílẹ̀ adinkai òun pẹ̀lú àwọn mẹ́ta mìíràn ni wọ́n ní wọ́n ṣe àgbàálẹ̀ wọn o ní agbègbè ngoza nípínlẹ̀ borno lydia òun ló wà ní ipò kejìdínláàádọ́rin nọmba sixty eight láàrin àwọn tí wọ́n wá lásìkò tí wọ́n jí àwọn ọmọ ọ̀hún ó sá kúrò níbi àgọ́ tí wọ́n wà ní madara mountain tí wọ́n kó wọn sí kó tóó di wípé wọ́n wá rí i tí wọ́n sì mú un wá sílé. ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ti yan gómìnà ìpínlẹ̀ kogi usman ododo igbákejì agbẹnusọ ilé-ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ nvíe ọ̀gbọ́n-àgègè láti lọ́ọ́ ṣe ètò ìdìbò abẹ́lé fún ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ní ìpínlẹ̀ Ondo bí wọ́n ti fẹ́ yan ẹni tí yóò ṣojú ẹgbẹ́ ọ̀hún ìyẹn nínú ètò ìdìbò tó ń bọ̀ ìyànsípò eléyìí tí wọ́n fẹ́ ṣe tó jẹ́ ìdìbò abẹ́lé yìí ló máa wáyé ní ọjọ́ sátidé òdòdó ló máa léwájú ìgbìmọ̀ ẹlẹ́ni méje nígbà tí Ovie Omoagege tó jẹ́ akọ̀wé ìgbìmọ̀ náà lára àwọn ọmọ ìgbìmọ̀ láti rí igbákejì gómìnà Iyèọlá Ọládòkun aṣòfin Lẹ́kan Mustapha adéfúnmiláyọ̀ tẹ́jú-òṣó margaret duru àti dr sani danjuma wọ́n ní kí wọ́n lọ́ọ́ ṣe ètò ìdìbò abẹ́lé náà láti yan ọmọòye tí yóò ṣojú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc nínú ètò ìdìbò gómìnà tó ń bọ̀ láìpẹ́ ní ìpínlẹ̀ ondo ìjọba ìpínlẹ̀ èkìtì fi ọwọ́ sí owó tàbùàtabua tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà méjìdínní àádọ́rùn-ún eighty eight point three million naira láti fi bẹ̀rẹ̀ díṣe àwọn kòtò ìdominù eléyìí tí yóò yà lára ọ̀tọ̀ tí yóò sì máa gbé gbogbo omi lọ inú àwọn odò eléyìí tó wà ní ìpínlẹ̀ náà ìjọba ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti máa ṣe iṣẹ́ àkànṣe yìí wọ́n ní àwọn kòtò náà ni yóò di ṣíṣe láti Adó Ìkẹ́rẹ́ àti gúúsù ìwọ̀ oòrùn ti Èkìtì ní ọ̀nà tí bá gbógun ti omíyalé ọ̀gbàráyà ṣọ́ọ̀bù kí ààbò lè wà fún ẹ̀mí àti dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ Èkìtì láàrin wákàtí mẹ́rìnlélógún (24hrs) ní ìjọba àpapọ̀ ni wọ́n kéde ìpínlẹ̀ mọ́kànlélọ́gbọ̀n (31 states) wípé ó ṣeéṣe kí omíyalé ọ̀gbàrá ya ṣọ́ọ̀bù kó dà wọ́n láàmú lásìkò òjò. Alábòójútó fún ìkànsíra-ẹni ní ìpínlẹ̀ yìí Táíwò Ọlátúnbọ̀sún, ó ní ìfẹnukò wà lẹ́yìn ìpàdé àwọn ìgbìmọ̀ eléyìí tí Gómìnà Bíọ́dún Oyèbánjí léwájú fún un. Ètò yìí ni wọ́n ní yóò jẹ́ kí ìdínkù omíyalé ọ̀gbàrá ṣọ́ọ̀bù kó wà ní ìpínlẹ̀ Èkìtì. Ọba Benjamin Ọlánìtẹ́ ní ìpínlẹ̀ Ògùn ni ó ti ṣàlàyé pé wọ́n ti gbàgbé àwọn ìlú tó wà létí ibodè ní ìpínlẹ̀ Ògùn. Ó ní eléyìí ló sì fún àwọn ajínigbé ní ọkàn láti lè máa ṣe àwọn bó ṣe wù wọ́n ọba ọlánìtẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ tí wọ́n ń gbé wá sí àgbègbè náà ni wọ́n wà nínú hílàhílo tó jẹ́ wípé wọ́n á máa kọ̀ pé àwọn ò fẹ́ wá láti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní agbègbè ọ̀hún nítorí ìjínigbé tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà kábíyèsí sọ̀rọ̀ yìí níbi àpérò ọlọ́jọ́ méjì tí wọ́n fi bu ọlá fún ọ̀jọ̀gbọ́n nínú ìtàn Anthony Aṣíwájú eléyìí tó wáyé ní gbàgede àṣà June twelve Cultural Center nílùú àbẹ́òkúta bẹ́ẹ̀ ni kábíyèsí ń rọ ìjọba ìpínlẹ̀ ògùn wípé kí wọ́n dìde sí ọ̀rọ̀ àwọn ìlú tó wà láwọn ẹnubodè àti etí ibodè kí ààbò tó péye kó sì wà nígbà tí wọ́n bá sọ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n ṣe iṣẹ́ wọn bí ó ti tọ́ àjọ tó ń rí sí ìmọ́tótó àti àyíká ní ìpínlẹ̀ èkó Lagos State Environmental Sanitation Corps sky wọ́n ti gbá àwọn tí kò dín ní méjìlá twelve mú nítorí wọ́n fi afárá ẹlẹ́sẹ̀ ṣe ibùgbé alábòjútó fún ọ̀rọ̀ àyíká àti orísun omi tòkunbọ̀ wahab ló fi sórí x handle rẹ̀ ó ṣàlàyé wípé afárá ti ìkàtẹ́ àti elégùṣì pẹ̀lú agunjì ní ọ̀nà àjá ni wọ́n ti gbá àwọn méjìlá náà mú ṣùgbọ́n ṣá agbẹjọ́rò kan tórúkọ rẹ̀ ń jẹ́ festus ogun ó bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ eléyìí tíjọba ìpínlẹ̀ èkó gbé lórí ṣíṣe àwọn èèyàn tó fi afárá ọ̀hún ṣe ibùgbé ó ní kò yàtọ̀ sí fífi ìyà jẹ àwọn aláìní ilé lórí ní nǹkan tí wọ́n ṣe yìí pé ó sì lòdì kò yẹ kó rí bẹ́ẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá nílùú èkó ẹ̀ka ti márọ̀kọ́ ti fi ṣìnkún ó fi mú awakọ̀ kan láàárọ̀ ní ọjọ́bọ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́ azeez babatunde tó jẹ́ awakọ̀ kórópè ni wọ́n ká ìbọn mọ́ lọ́wọ́ láàárọ̀ yìí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá sp benjamin hundeyin ní owó bá a ní aago márùn-ún fẹ̀rẹ̀kùtù ní àárọ̀ yìí ara fu àwọn agbófinró bí awakọ̀ náà bó ti pò ó mọ́lẹ̀ bó ṣe rí àwọn agbófinró ní òpópónà akeem dickson ní agbègbè márọ̀kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni àwọn tó jẹ́ wípé agbófinró náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lé ẹni mẹ́fà nínú àwọn tó wà ní ọkọ̀ ọ̀hún ni wọ́n sáré sábọ́lẹ̀ tí wọ́n sì japa ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ọwọ́ ba azeez babatúndé àti ọkọ̀ nínú ọkọ̀ náà ni wọ́n sì ti bá ìbọn ìbílẹ̀ ọta méjì àti ọ̀bẹ wọn ní ìwádìí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ti gbé john timothy ẹni ọgbọ̀n ọdún thirty years wá síwájú ilé-ẹjọ́ magistrate tó wà ní ìyàgànkù nílùú ìbàdàn lónìí pẹ̀lú ẹ̀sùn pípé ó jí mílíọ̀nù kan ó lé méjì one point two million nínú àpò ìṣúná òkú ọ̀run kan olùpẹ̀jọ́ ọlálẹ́kan adégbìtẹ́ ṣe àlàyé fún ilé-ẹjọ́ wípé ó hu ìwà náà nínú oṣù karùn-ún ọjọ́ kẹtàdínlógún ọdún 2021 sí oṣù keje ọjọ́ kọkànlélógún ọdún 2021 ó ní ojú owó náà ní àpò ìṣúná olóògbé johnson david ní báǹkì ìgbàlódé kan ọmọ olóògbé daniel david ń ló jẹ́ kí àṣírí náà nígbà tó ṣe àwọn ìwádìí kan kó tó gbé wá síwájú àwọn agbófinró adájọ́ Margaret Olúwabùsáyọ̀ Ọ̀ṣọ́ ó ní kí wọ́n gba onídùúró rẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta fifty thousand naira àti onídùúró méjì ní iye owó kan náà ó wáá sún ẹjọ́ náà sí ọjọ́ keje oṣù karùn ọdún twenty twenty four àjọ ààbò ìlú ní ààbò ara ẹni nigerian security and civil defence corps ti fi ọwọ́ òfin mú jamiu akande ẹni ọdún mọ́kàndínlógún nineteen bó ṣe fi tìpátìkúùkù gba aṣọ lára ọmọ ọdún mẹ́sàn-án nine years ní pàkátà ní ìlọrin agbọnusọ fúnléeṣẹ́ àjọ ikọ̀ ààbòlú ní ààbò ara ẹni nigerian security and civil defence corps nscdc ìyẹn ayọ̀lá michael ó ní olùdarí ẹ̀ka ti àwọn ọmọ Child Unit of Ministry of Women Affairs Alhaja Mariam Yusuf ló gbé ẹjọ́ náà ní ọjọ́ Ìṣẹ́gun tó sì kó wá sọ́dọ̀ tiwọn ní Ọjọ́bọ̀ wọ́n pe àjọ NSCDC wípé kán wá bá wọn dá sí ọ̀rọ̀ náà nígbà tí wọ́n gba ìpè láti ilé bàbá kékeré ní ìpátá ọlọ́jà Ìlọrin afurasí yìí ló máa ń lọ sí ilé ọ̀hún wípé òun wá wo ọ̀rẹ́ òun ṣùgbọ́n ní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2023 ní ìgbà àkọ́kọ́ tó tan ọmọ náà lọ sí ilé àkọ́kù tó sì bá a ní àjọṣepọ̀ tipátipá ọmọdébìnrin ọ̀hún tí wọn ò kórúkọ rẹ̀ ló ṣàlàyé wípé ìgbà àkọ́kọ́ kọ́ rèé tó ti máa ń wu ìwà tí kò dáa yìí sí òun ṣùgbọ́n àkàrà tú sépo ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹrin sixteenth of April nígbà tó tún ṣe ọmọ ọ̀hún ṣìbáṣìbò àfúrásì náà ló ti wá ní kí wọ́n ṣe òun jẹ́jẹ́ bí ó ti ń kà bòròbòrò lórí ìwà burúkú tó hù ní báyìí àjọ nscdc sọ wípé ní kété tí wọ́n bá ti parí ìwádìí wọ́n gbé lọ sí ilé-ẹjọ́ awakọ̀ tó kọlu ọmọ ilé-ẹ̀kọ́ ti ọ̀ṣun state polytechnic rèé ìyẹn ọlárinwájú ọlátànà ní ọjọ́ ajé tó sì jẹ́ wípé ọ̀rọ̀ ń rán ọmọ akẹ́kọ̀ọ́ náà sọ́rùn àpàpàǹdodo òun náà ló ti nà pápá bora ìṣẹ̀lẹ̀ yìí nígbà tí awakọ̀ náà kò tẹ̀lé òfin ojú pópó tó sì lọ́ọ́ kọlu ọ̀kadà tó gbé ọlátọ̀nà àti èrò míì ní ọ̀nà ìkírun sí ọ̀ṣọ́gbó ọlátọ̀nà ló ń gbáradì fún ètò tí wọ́n máa ń ṣe láàrin ètò ẹ̀kọ́ gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ ìyẹn it ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ojú ẹsẹ̀ ni ẹlẹ́mìí ti gbà lọ́wọ́ ọlátọ̀nà agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun yẹ́misí ọ̀pálọ́lá ó ní iléeṣẹ́ ọlọ́pàá ti ń wá ọkùnrin náà o lásìkò tá a wà yìí pé wọ́n ti fi síta wípé wọ́n wá awakọ̀ tó hùwà burúkú yìí nítorí ó kọ̀ láti tẹ̀lé òfin ìrìn ojú pópó ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó ti bá ọkùnrin kan tó wá láti ìjọba ìbílẹ̀ Challenge ní Adamawa ẹni tó ṣe aya rẹ̀ tí wọ́n fẹ́ra fún ọdún mẹ́ta pa tó sì ti ilẹ̀kùn mọ́ kó tó jápa lọ sí ìpínlẹ̀ Ondo Rìpáà Patta, ẹni ogójì ọdún (40 years), ni iléeṣẹ́ ọlọ́pàá Adamawa ni wọ́n mú pẹ̀lú ẹ̀sùn ìgbẹ́ẹ̀kínlé lẹ́nu aya rẹ̀, Goldiya Awale, ní ọjọ́ 25 oṣù Kejìlá ọdún 2023 dezemba 25) ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ kó tó di wípé ó sálọ sí ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Sulaiman Yahaya Njoreje bó ṣe ṣàlàyé, ó ní afurasí náà "ó wà pẹ̀lú àwọn lásìkò yìí á ti wí pé yóò fojú ba ilé-ẹjọ́ nítorí ó ti jẹ́wọ́ pé lóòótọ́ ń lòun gba ẹ̀mí aya òun ó ní nítorí pé òun kìlọ̀ fún un pé kó yéé tẹ̀lé àwọn ọ̀rẹ́ rẹ̀ nítorí ó ti ń rìn lóru ṣùgbọ́n kò gbọ́ lòun ṣe ṣá a ní ọrùn kó tóó di pé ẹlẹ́mìí gbà á. ẹ̀yin ará kò ní jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa láṣàlẹ̀ ètò ní láti kàn ní Yorùbá Broadcasting Network YBN ìgbà àkọ́kọ́ tẹ̀yin darapọ̀ mọ́ wa nìyẹn tẹ YBN sórí nọ́mbà tó lọ lójú fọ́nrán yín kẹ́ lè darapọ̀ mọ́ wa lórí WhatsApp àti Telegram wa ẹ sún sápọ̀ ọ̀tún ẹ lọ sọ́wọ́ ìsàlẹ̀ ẹ tẹ subscription button àtàgò dúdú tí ó máa sọ fún ipa ti wà ní ìkàlẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá káàkiri àgbáyé adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun o ẹ kú àtìlẹ́yìn wa ní gbogbo ìgbà ẹ kú ìfọmọnì ṣe àjọṣe wa kò ní bàjẹ́ a ò ní rógun àárẹ̀ àìsàn kò níyà lọ́ọ̀dẹ nìkọ̀ọ̀kan wa títí dìgbà míì tá a máa pàdé níkànnì Yorùbá Broadcasting Network YBN máa rántí o paríṣe làríkà àríkà bàbá ìrègùn ohun tá a bá ṣe lónìí tán ní o tó bá dọ̀là torí pé ó padà wá dìtàn Ọláyẹmí Adéwùmí Owúrúbútú lórúkọ tèmi ó ráyọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàárọ̀. yorùbá broadcasting network fún ìgbédìde àṣà yorùbá.